ní ìparí ní báyìí mo fẹ́ sọ̀rọ̀ kan tó pàtàkì gan ọ̀rọ̀ yẹn akhbarani man athiqu bi naqli ẹni tí mo ní fọkànbalẹ̀ sí ìfúnni nílò rẹ̀ ló fún mi lérò nípa ọ̀rọ̀ yẹn wọ́n ní kan mo nífẹ̀ẹ́ gan mo nífẹ̀ẹ́ wọn gan wallahi wallahi mo sì ni mo dẹ̀ ń fi ìfẹ́ wọn sin lọ́wọ́ Allah ta'ala nínú àwọn ọmọ ìyá tó ẹkùn wọn nígbẹ̀ẹ́jú lórí ìpẹ̀pẹ̀ síbi súnnà àti ìdáàbò súnnà wọ́n wọ́n sọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn wá bà mí lẹ́mí jẹ́ gan wọ́n ní àwọn tó ń gbára ta yìí náà lórí ọ̀rọ̀ halabi yìí o kéde pé tíra halabi fúnra rẹ̀ kéde náà lọ kà fúnra wọn o tí wọ́n yọ àwọn kíní àwọn náà lọ ń ka tíra àwọn àfá mi ni ọ̀rọ̀ tọ́mọ yà sọ yìí kò sí nǹkan tó burú nínú pé kéèyàn lọ máa ka tíra àwọn onímímọ̀ láti fi mọ̀nà

kò ń ṣe páwọn fọ́ra wọn ni wọ́n já nǹkan yíyọ fọ́ra wọn so ó ti wá di tá fi ń ẹ fún mi nínú gbogbo àwọn tó jẹ́ onímọ̀ èwo ló jẹ́ sí wípé èwo ni ọmọ ṣe náklù nù wọn tíra alákàtẹ́ yìí nìsìn nígbàtẹ́ ni yọ́kọ̀ tíra yìí sìn àwọn kí ló ń kó wá ọ̀rọ̀ àwọn àbá sunna ń ṣe náklù láti ṣe gíní láti fi ìmọ̀ rinlẹ̀ pẹ́bà yìí sìn tí wọ́n ń sọ̀rọ̀ nípa rẹ̀ ni bèèlé tí ó jọmọ lọrin bèèlé tí ó jọmọ àdúgbò wa táàfì sí báwọn tó bá mọ́ tó jọ ń gbé bí àkànnà ṣe báwọn náà ni ó sàlàyé rẹ̀ àwa tá bá wà ń jìnà àwa wo kí ni àlàyé rẹ̀ tí wọ́n ṣe torí pé tí ara ẹ̀ ń dọ́dọ̀ tiwa náà àbí àwa wò ẹ wá béèrè lọ́wọ́ ọmọ yàwá pé ṣé gbogbo ń katira ẹ̀yin náà mọ́rọ̀ Sheikh Al-Albani wá ẹ̀fí ń ṣe rọ́dù fún Sheikh Rabi ṣé ọ̀rọ̀ Sheikh Al-Albani tẹ́yìn náà mú yẹn ṣé ọ̀rọ̀ ànẹ́bì nù àbí àyà kuran ń ṣe gbogbo àwọn àpáàtẹ́yìn náà ń sọ̀rọ̀ nípa wọn àwọn àdìkwánù mùsùlùmù tẹ́ ti sọ̀rọ̀ nípa wọn rí Hassan al-Banna ni sẹ́rí kútùbù ní ṣé ẹ̀yin náà lẹ lọ sínú tíra àwọn fúnra yín tẹ́ lọ dáyọ ni àbí nẹ́kùrù lẹ́yìn náà ń ká nǹkan táwọn àbá kọ nípa wọn síbí lẹ́yìn náà ń ká àbí nǹkan táwọn ara wọn náà sọ nípa ara wọn síbẹ̀ àwọn àfá àwọn àfá bẹ́ wèé báyìí sí Ibn Hajar sọ báyìí Al-Imamu Nawawi sọ báyìí sẹ́yìn náà lẹ́wọnú Fathul Bari fúra yìí lẹ́ka lẹ́yọ àwọn kìíní yẹ fúra yìí ni àbí ẹka lọ́dọ̀ àwọn àfá kan tán sàlàyé rẹ̀ pé Ibn Hajar kó sí àkídà Ash'ari nínú tíra rẹ̀ Fathul Bari sẹ́yìn lẹ wọnú alìmìnhájú títí ma muslim fúra yìí tàbí ṣarhu sahih muslim fúra yìí ni ọ̀rọ̀ ibn hazmi tẹ́ntẹ́n sọ sẹ́yìn náà lẹ wọnú alìmọ̀hálà fúra yìí ni àbẹ́yìn lẹ wọnú àwọn tíra míì náà nínú àwọn tíra míì fúra yìí tẹ́ ń fayọ ni àbáwọn àbá ni wọ́n fayọ tẹ́yìn náà ṣe tẹ́yìn náà lọ kà á tẹ́fí ń sọ̀rọ̀ àníkódà àwọn àwọn táwa ń ṣe nákìlú ọ̀rọ̀ tí wọ́n gan àwọn náà ń ṣe nákìlú ọ̀rọ̀ àwọn àfáà ni ẹ̀ẹ́rí àwọn tí àwọn àfáà ẹ̀rí pàwọn ọmọ kó ti Ibn Taymiyyah ọmọ kó ti Ibn Qayyim ọmọ kó ti Imam Ahmad ọmọ kó ti alimamu Abu Hanifa ọmọ kó ti alimamu Shafi'i Imam Malik àwọn Malik náà àwọn náà tó máa kó ti àwọn tó wà lókè wọn àwọn tó wà lókè wọn náà tó máa kó ti àwọn tó kò ń ṣe aburú ni pé àwọn èèyàn kan lọ ń ka àwọn èèyàn kan láti gbàgbọ́ yẹn tí èèyàn kan kó sí nǹkan tó kàn wá ni pé ṣé n tí wọ́n kà yẹn sọ correct àbí ò correct ṣé nǹkan tí wọ́n kà yẹn ṣé ìmọ̀ wà ń bẹ àbí ò sí mọ̀ ń bẹ ṣé ẹ̀rí wà ń bẹ àbí ò sẹ́rí ń bẹ ìyẹn ló kàn wá kò ṣe pé káfẹ́ wá tàbùkù àwọn èèyàn káwá ní ẹ ṣe bí wọ́n ń ṣe náklù náà ni ṣe bí nǹkan táwọn kan kọ ni wọ́n ń kà so ó túmọ̀ sí wípé ìmọ̀ ká nǹkan táwọn kan kọ́ ń sìn ó ti wá di àbùkù báyìí so káwa náà wọnú káwọnú alukurani straight káwọnú hadithu straight ṣe bí nǹkan tí ṣe bí irú nǹkan tí

ó wá di ọ̀rọ̀ halabi ò halabi ń sìn torí pé ẹni yìí ẹ ti láìkì ẹ torí pé ẹni yìí ẹ ti súnmọ́ ọ̀rọ̀ wá fẹ́ dàrú ọ̀rọ̀ wá dàrú mọ́ lọ́wọ́ níbi ọ̀rọ̀ halabi ẹ má jẹ́ ká gbàgbé wípé bọ́ọ̀rọ̀ ṣe dàrú mọ́ àwọn kan lọ́wọ́ tá à ń pè wọ́n ní àwọn almutaafifun náà nìyẹn torí pé àwọn náà láìkì àwọn dàkátì àwọn parafisa o the same tó ṣẹlẹ̀ sí wọn làwa náà ń kó sínsìn o gbogbo táwọn náà ń kó so ẹ jẹ́ ká kíyèsí àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan wọ̀nyí ohun ohun ohun ran ìbàjẹ́ lọ́wọ́ púpọ̀ ṣé bá ń sìn bó tilẹ̀ jẹ́ sí pé àwọn ọmọ ìyá wa tó ń sàwọn ọ̀rọ̀ yìí mo tún sọ àwọn tí wọ́n jẹ́ àáfàá súnnà dáadáa ni wọ́n tó yẹ sí pé ìgbìyànjú wọn lórí ìdáàbòbò súnnà yìí wallahi kò kéré o wọ́n ti ṣe iṣẹ́ gan lórí ìfisúnnà yìí ṣé bá ń so ṣùgbọ́n lórí ọ̀rọ̀ yìí rèé wọ́n gbé gbági lórí ọ̀rọ̀ yìí rèé ọ̀nà dàrú mọ́ so bóyá ń torí ìfẹ́ àbíbóyá ń torí nǹkan míì ti ní lọ́kàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí kò tí tí ò rí ọ̀nà àbáyọ fún so bá ń sìn tó fi di pé àwọn èèyàn ń gbé àwọn kankan jáde ní parí àwọn ọ̀rọ̀ kan bẹ́tẹ́ sí pé pẹ̀lú eh, torí àsìkò fún lẹ́yìn pé mo sick ṣe pé mo sick lọ fáwọn àwọn táàmù kan tí mo ṣe dímọ̀ rẹ̀ sọ yẹn ní last eh, halkota ṣe àbí lẹ́yìn ìgbà yẹn àgbó tó wá fún lẹ́yìn ìgbà tí mo tọ́lọ̀ ní kí àlàáfíà dé tán àìlá kí a máa fi tàṣájúdù ti sọ́dọ̀ kí a máa sọ wípé Sheikh Rabi'i tàṣájúdù wà lára wọn torí ọ̀rọ̀ Sheikh Albani ọ̀rọ̀ yìí ò kọ̀rẹ́tì rárá tàṣájúdù wà níbi wọ́n hájú ìṣẹ́rọ́dù ẹ̀ eh, mọ́n hájú ìṣẹ́rọ́dù fáwọn àwọn èèyàn tó bá yapa tàṣájúdù wà ń bẹ̀ níbàáyí ọ̀rọ̀ yẹn ò correct nítorí pé àtàṣájúdù ká lè kókó mọ́ ẹni tó bá yapa súnnà èyí ń wà ní súnnà o kódà ma ń kọ́bà ni kò ń ṣe mazamba nǹkan tí ó jẹ́ nǹkan ẹ̀yìn ni nítorí pé kódà tó bá ròyìn àwọn sálàf Abdullahi bin Abbas wọ́n ni wà kana shadidan ala ahli al-ahwa ọ̀rọ̀ sì ń bọ̀ wá lórí yẹn máa padà kọ́ àwọn gbólóhùn táwọn àfá ìjọun tán lò fáwọn oníbídí àwà wo bóyá Sheikh Rabi ni wọ́n ní tàṣádù níbi ìṣerọ́jù fáwọn tó bá yapa ni àbí mẹ́nájú sálàfù gẹ́gẹ́ ló gbé nǹkan yẹn wá torí pé àtàṣájúdù rẹ̀ tàṣájúdù kì í ṣe nǹkan tó le mútùlákọ̀n nǹkan tá bèèrè ni wípé ṣé nǹkan tẹ́ni tàṣájádà lé lórí ṣé nǹkan tó ṣe tàṣájádà lé lórí ni àbí kìí ṣe nǹkan tó yí tàṣádàrà lórí ó kẹ́ jẹ́ fún yín lápèjúwe Sheikh Albani gẹ́gẹ́ táwọn gan sọ wípé tàṣájúdù wà nínú ọ̀nà tí Sheikh Rabi ma fi ń ṣe rọ́dù fáwọn èèyàn tàṣájúdù wà bí ọ̀nà tí wọ́n náà ó jẹ́ fún sahiha wa shay'un min fiqhiha wa fawaidiha mujalladu ẹlẹ́ẹ̀keje page 615 ìgbà tó ń sọ̀rọ̀ nípa hadithu ìgbà tán sọ̀rọ̀ lábẹ́ hadith yẹn ẹ farabalẹ̀ kò tẹ́ ẹnjìnlẹ̀ àwa lọ́rùn ni ẹnjìnlẹ̀ àwa ni ó sì mọ̀ pa dáadáa nígbà tó wá dé ara ẹ̀hún pé nítorí àbá mọ̀ pa tí wá rí bí jẹ́ ń ṣe alọ́mọrin yẹn pé ah engineer ini ń ṣe bákan ọ̀ naam ah eléyìí báyìí ah ọ̀rọ̀ Sheikh Albani àbí ṣé kí n jẹ́ mọ́ mẹ́nu bá mọ́ bí tásìkò lè naam ah ìbàbẹ́ ń sàlàyé lábẹ́ hadith yẹn àwọn mẹ́nu bá ọ̀rọ̀ àwọn ọ̀yá kan àwọn àfáà kan àwọn èèyàn àwọn mùsùlùmí kan tó ń ṣe ìjírápò ní Harran nígbà tó wá sọ̀rọ̀ àwọn tó ń ṣe ìjírápò ní Harran tán wọ́n wá ní wàfi hadhihi munasaba wàfi hadhihi an aqula bayana lit-tarikh wa shukran li walidi rahimahullahu ta'ala wọ́n ni níbi tàdé yìí wọ́n ọ̀tọ́ fún mi kí n sọ àwọn ọ̀rọ̀ kan nítorí àti sàlàyé tàn àti láti lè dúpẹ́ fún bàbá mi kọ́nà bá mi kẹwọn wa hadith bushra lana bushra lana ahli al-walid min baladihi ushudira عاصمتي albania asimatul albania Wani, wani wọ́n ní níbi tí mo dé yìí wọ́n ní yóò dá ó lẹ́tọ̀ kí n sọ ọ̀rọ̀ kan nítorí àti sàlàyé tàn àti láti fígbọ́ bàbá mi wọ́n ní gbẹ́ni bákan náà hadith rẹ̀ ìròdùn lọ jẹ́ fún àwa ará ilé bàbá kan bàbá mi àwa ará ilé bàbá wa tí bàbá wa tí wọ́n kó wa láti ìlú Uskudiro tó jẹ́ kápítà tó jẹ́ olúùlú Albania wọ́n kó wa kúrò nínú ìlú yẹn firaran bid-din láti gbé láti sáfẹ́sìn wọn ni wọ́n fi kó wa kúrò nínú yẹn wọ́n kó wa sí hijira kúrò wọ́n ní nígbà yìí ni àsìkò Ahmed Zogo Ahmed Zogo azagallahu qalba ẹbá fọ́ àrẹ́sà síbẹ̀ yìí Ahmed Zogo ni àdáàrà Allahu qalba kọ́lọ̀wà lẹ́gá kọ́ bá mi gún ní ẹ̀mí rẹ̀ sọ́rọ̀ yẹn ṣídà ní àbílín wọ́n lásìkò Ahmed Zogo alladhi yasiru bil muslimin al-albani masirata salafihi ataturik fil atrak wọ́n ni ẹni tí ń rìn lànà ẹni tí ń rìn lànà aṣíwájú rẹ̀ lórí àwọn musulmi albani tí wọ́n rìn rànà síwájú rẹ̀ tán pè ní Atatürk sẹ́mẹ́ tán pè ní Atatürk òun ni olórí ilẹ̀ Tọ́kì nígbà yẹn tó yẹ pé ó jẹ àwọn mùsùlùmí yà gan ó pa àwọn mùsùlùmí gan ó sí àwọn mùsùlùmí ní ìṣekúṣe lásìkò yẹn wọ́n ní Ahmed Zogo yìí òun náà wá rìn lànà Atatürk lórí àwọn mùsùlùmí Albani àgbà yẹn ó ń fìyà jẹ wọ́n gidi gan ó ń pa wọ́n pàkópa ìgbà yẹn bàbá Sheikh Albani wọ́n wá kó Sheikh Albani àtàwọn mọ̀lẹ́bí àtàwọn mọ̀lẹ́bí àti gbogbo àwọn ìyàwó àtàwọn ọmọ wọn àtàwọn ẹ̀gbọ́n Sheikh Albani àti gbogbo pátá wọ́n kó wọn kó ń lù nítorí àti sáfẹ́sìn tó gbé ẹ̀sìn ọ̀rọ̀ mọ́ wọ́n kó wọn ṣe ìjírọ̀ lọ ibi qalba ọ̀rọ̀ tí bàbá ni àbílì ṣídà ni kò sẹ́ni tó yàn sọ̀rọ̀ ọ̀rọ̀ ìsídẹ̀ pé yàn lè kàkàkà máa ní orí bá nǹkan tí bàbá sọ sí Eh, sheikh humuda tuwejiri lórí ọ̀rọ̀ hijab sí ẹmẹ́kẹta sọ fún wọn nígbàtí bàbá humuda tuwejiri àtàwọn àfá hijaz nígbà yẹn tí wọ́n ń pè sheikh albani dáríyà tó sòfò ẹni tí ń pè àwọn obìnrin lọ sí ibi kí wọ́n máa rin òwò torí ọ̀rọ̀ abojú abojú sí ẹmẹ́kẹta tí sheikh albani sọ fún wọn sí وجهها وكفيها ولم يقتني بقول العلماء إنه مستحب ومندوب تي بغبغ بي باري orúkọ tírà ẹ̀ orúkọ tírà ẹ̀ gùn dáadáa tó ń pè àrọ́dùn mufin tí a mọ́ nǹkan jọ́ sọ sáwọn àbá yìí mẹ́ tí a mọ́ orúkọ tápè wọn tí a mọ́ bá ṣe lè mọ́ wọn tó tí a mọ́ nǹkan jọ́ bá ní sọ lórí ọ̀rọ̀ ìrìsáàlì lórí ọ̀rọ̀ kọ́bdù tí ẹ bá kú lórí ìrùkú ẹ̀ pé bídíà ní kí ẹ sí kọ́bdù ọ̀rọ̀ yẹn tàṣájúdù wà ń bí àbíkò sí rẹ̀ tí wọ́n tàṣájúdà lórí àwọn tí wọ́n yapa àbí wọn tàṣájúdà àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ ka ẹlòmí lè mọ́ kàkún kan tó lè nítorí ẹni tàbí mọ́ sòsùn wọn líle ni pé ṣe ń tẹ́ ni yìí sọ yìí ṣe nínú sùn wọn kìtàbà tí náà só lè ń tòótọ́ àbò ṣe dédé ó jẹ́ pé àwọn màwò pé àìní tọ̀bí àti mi ò gba kámẹ́lúrú àwọn gbóòrùn tó bá lágbára tó báyìí tọ̀bí àti ẹni ò gbágbé tọ̀bí ààrẹ làbí sẹ́sìn Ah, kẹmọ́ sí ìlànà Sheikh Albani lámọ̀fẹ́ rìn kẹmọ́ sí mọ́nájú Sheikh Albani lámọ̀fẹ́ tẹ̀lé kẹmọ́ sí mọ́nájú Sheikh Rabi lámọ̀fẹ́ tẹ̀lé mọ́nájú súnnà lámọ̀fẹ́ tẹ̀lé mọ́nájú sàlàfíà lámọ̀fẹ́ tẹ̀lé ẹni tó bá ti wà nínú mọ́nájú yẹn ẹni tó bá ti ń pèpè lórí ẹni tó bá ti ń lò ó ń ló wà lórí òdodo ẹni tí ó bá ti lò ó ṣe mistake ni yẹn ó yẹ́ máa ń sì so irú nǹkan yẹn rèé àwọn ọ̀rọ̀ tó ń pé ah, ó kù díẹ̀ káàtó nù so níparí o ní pé kámọ̀ sí yàtọ̀ láàrin manhajù sheikh rọ̀bìn lórí bá ṣe ń ṣe rọ́dù fáwọn mùsọ́lì àti manhajù sheikh bumbaz sheikh ọ̀sẹ̀mí sheikh albani àṣìṣe ní o nítorí pé manhajù yìí ni sheikh rọ̀bìn fi ń ṣe rọ́dù fáwọn mùsọ́lì fún níṣẹ́jú ayé àwọn bàbá mẹ́jẹta yìí tí wọ́n sì sọ wípé bàbá yìí wà lórí súnnà kódà ẹjọ́ nímọ̀ àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó dáa ni àwọn òrí nírí wípé amánájú ti ẹ yàtọ̀ sí ti wá wu ìwọ ṣe máa lórú ìṣlúùbù táwà bí ń ṣe rọ́tù báwọn mọ̀kọ́lù yẹ kí wọ́n náà mẹ́bí ṣe ìṣlúù kò fi máa rìn àwọn bàbá yìí sì tí ó ayé wọn ni wọ́n sì máa nǹkan ṣe sọ̀rọ̀ bí ń sọ wọ́n sì sọ̀rọ̀ nípa wọn lẹ́yìn lẹ́yìn táwọn bàbá yà kúta àwọn làwọn bẹ́ máa ṣe yàtọ̀ nísìn pé mọ́nájú wọn níbi rọ́jù àìmọ̀kọ́lù ó yàtọ̀ well inshallah kẹrin máa padà sọ àwọn onídẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ lórí yẹn so ibà ń kí máa fi ṣe tí máa padà sá ọ̀rọ̀ yìí lẹ́nu jọjù báyìí lọ eléyìí báyìí mo yà síbẹ̀ ni ṣe báyìí sí kódà mo ń rọ àwa tí a mọ́ kọ́tọ̀rọ̀ ẹ mọ́ kọ́tẹ̀ lè jáde ṣe báyìí sí torí pé odidi ọ̀rọ̀ sì ń padà ń bọ̀ wá lórí ẹ̀bí ní láì wa àwọn ìjà tí wọ́n fẹ́ máa jà yìí àwọn ìjà tí ni

ó dìgbà tá wọ́n bílẹ̀ ọ̀rọ̀ ara wa ká tó tí a gbọ́dọ̀ bá dé náà ni eléyìí rẹ̀ nasihatul ukhawiyya ní àwọn ilé tàn ṣe yìí ìfúnra ẹni nímọ̀ràn tó mọ̀ ìyá ni a lè yapa lórí ọ̀rọ̀ ni ní òtúmọ̀ sí pé kìíní tó káwà fẹ́ máa jàwọn ìjà tó dẹ́tì inú òkín láìka máa jàjà tó dẹ́tì inú ìjà tó dẹ́tì ní kásáré máa fi ẹ̀sùn rọ́ kí ní ẹmọ́ ń dùn mí gan àwọn ìjà yìí dẹ́tì ah, ṣe wá ti àwọn ti tó arábọ̀rọ̀ ti tó ní ipá bẹ́ jàre ọ̀rọ̀ by fire by force ká máa ja ìjà tó dẹ́tì ṣe bá ń sìn àbódìgbà tí ó kẹ́ ní sọmájú wájú pé à ń pẹ̀rọ alókùnrin sí ká máa tọ́tọ̀rọ̀ wa jáde ṣá tí ó dùn wọ́n ra bẹ́ẹ̀ irú ìṣúrù tá a fi ń bá àfájà bàtà lò nígbà tó di pé àwọn ọ̀rọ̀ ìfẹ́ ma pọ̀ ká ma parọ́ mọ́ rẹ̀ ní ká sọ̀rọ̀ ká ní ẹjí mọ̀ sọ́kọ́ ni wọ́n sọ kìíní kan wọ́n parọ́ mọ́ mi ni wọ́n sì ọwá di pé òkè sẹ́ni ìfẹ́ sọ̀rọ̀ ẹ̀dì nǹkan tí ò ṣe láwùjọ ní lọ́yá ẹgbọ́n nǹkan tó sọ ká tó fi sí ó dìgbà táwa tó bára ká so ẹ mọ́jì kí a sọ di bẹ́ẹ̀ bá sí so àwọn ilé tàn ṣe yóò ń kálukú sojú sí rẹ̀ nítorí pọ́fẹ́ jáàbù bẹ̀ ni pé bá so ó ń kálukú sí free láti sọ tó bá